وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín fi wá ìpè òdodo tí ó máa dédé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kíládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wọn àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ni samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal habibullahu wa tí wọ́n jẹ́ imam da'watu al-haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán wa kafa ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين lẹ́yìn ọpẹ́ eléyìí tí a dá fún ọlọ́run ọba ẹjẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà bákan náà ànábì muhammad sallallahu alaihi wasallama ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà tún ni bákan náà ń bẹ ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn ẹ̀sìgbésí ayé rọrùn bí ọlọ́run kó jọ ọ́ kó mọ́ṣẹ́ àtúbọ̀ ṣe fẹ́ ní kankan wa akíra kábọ̀ lé sórí ètò wa yín ìpè òdodo àdàbí ọlọ́run fún àwọn ìyá tí wọ́n ṣe olùbọ̀wé ètò yìí àlékún dáadáa ọlọ́run jọmọ́ ṣàtúbọ̀ bá ṣe fún wọn. Fresh FM náà láwà tẹ́ ti ń gbọ́ wa àbí ọlọ́run bá kó jọ ọ́ iléeṣẹ́ náà ọlọ́run má jẹ́ ó dàrú láéláé. à ń tẹ̀síwájú lónìí níbi tí a bá tẹ̀síwájú ní àná lórí tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́run ìtọ́lọ́run bá fi ń ta èmi àti yín jí ní taa fi gbọ́dọ̀ rántí ta wá ṣe ń bi wà yìí táàfin ní padà wá jẹ́ni tó wá délé ayé gbàgbé ọ̀run ẹlẹ́mi ṣe máa ń di ẹni tó máa dé àjò tó máa gbàgbé ilé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti gbàgbé bóun ṣe sí ó ti gbàgbé bóun ṣe ń padà sílé a wá padà wá dé àjò tán á gbàgbé ilé pátápátá àjò náà níbi náà wà yìí ká lọ. ilé أنا náà ní ta bá wa sọ lánàá àwọn tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run والله والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور àkàwé ńlá lọ́lọ́wọ́n bá tún fẹ́ ṣe fún wa láàyè tá a dé yìí ọlọ́wọ́n fẹ́ ṣàlàyé bóun ṣe ń ṣe gbé ǹdí àwọn ẹ̀dá ó wá fi nínú tá a lè máa wò láyé tá a lè fi ṣe àkàwé bóun ọlọ́wọ́n bá ṣe ń ṣe gbé ǹdí wa ó fi ń ṣe eléyìí ó fi ń fi hàn wá ká lè ti bi àwọn nǹkan yìí náà mọ́ ọ irú ètò irú àyàkalẹ̀ irú àwọn nǹkan ìtàn Ọlọ́run bá lè ṣe lórí àwọn ẹ̀dá rẹ̀ nígbà tó ń bá fẹ́ ṣe gbéǹde wa. Wallahu alladhi arsala riyaha fatuthiru sahaban fasuqnahu. ọlọ́run ọlọ́run bá lòun rán atẹ́gùn òun á ṣègbéǹde atẹ́gùn pé kátẹ́gùn bẹ̀rẹ̀ sí fẹ́ fàjùsírò sàhábà. atẹ́kùn tó wá bẹ̀rẹ̀ sí fẹ́ tó ń gba lóra wọn tó ń gba ilé ìsọ̀hún tó ń gbá tọ̀hún síbí. fàjùsírò sàhábà. ẹ̀ṣú òjò wa tara rẹ̀ wá ṣú òjò wa ṣú. ojú sọ́mọ̀ wa ṣú. àwọn náà máa wá yé tẹ́yìn. a máa wá rí pé ah, òjò ti ṣú o àmọ́ ìtọ́lọ́ ọba ìfẹ́ ṣe oṣù fẹ́ rọ ni àbókan fi hàn wá wò Allahu Akbar. ila baladin mayyitin. ọlọ́ni tó jẹ́ náà bá wá rọ̀ fasuqnahu ila wọ́n wá ní kí ó wá lọ da omi sí àwọn ààyè àwọn orí ilẹ̀ tó ti dòkú àwọn ilẹ̀ tó ti dẹ̀gbẹ́ àwọn ilẹ̀ tí ara wọn ti kan tí wọ́n ti rómi ti pẹ́. ọ̀sùnkùn náà wù ilà àbàládì ti fa ayé iná bí àrùbọ̀ bá dàmà ó ti hà kàdá níkà nùṣó. wọ́n bá nígbà tí òjò yìí bá wá lọ tó rọ̀ sílẹ̀. fa ayé iná bihi al-ardh. Wọ́n fi yẹ ilẹ̀ tó ti kú, ilẹ̀ tó ti dẹ̀gbẹ́, ilẹ̀ sára rẹ̀ ti sára ti kán tí ò rómi. Kadhalika ni. Tójú ti wá rọ̀ sí, gbogbo tó wà nínú ilẹ̀ á bẹ̀rẹ̀ sí tú jáde. Gbúre á jáde, ewédú á jáde, àwọn oríṣiríṣi ewébẹ̀ á jáde, àwọn koríko lóríṣiríṣi ti gbé àwọn náà tún wá rúwé padà. Gbogbo oríṣiríṣi nǹkan awa tutu gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ọlọ́run ní ṣe ń ṣe o kàzáàlìkà nùtù ọlọ́run ní bí mo ṣe ń ṣe gbéǹde náà rèé tí n bá fẹ́ ṣe gbéǹde ẹ̀dá bí mo ṣe máa ń ṣe náà rèé tẹ́ ẹ ti máa wà láàyè ńgbà kan ńgbà tó bá yà ẹ́ dòkú lẹ́yìn ìjókòó èmi àti ìwọ náà tó ń jẹ ayé tó rò pò ní kúnjẹ kan ìwọ náà tó ń lo ayé tó rò pò ní lọ́njẹ kan. Ah. Allah yuhyi al-arda ba'da mawtiha. قد بينا لكم الآيات لعلكم تعقلون ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún èmi àti ẹ ìrìnlẹ̀mú ọlọ́wọ́ ní ká lọ mọ̀ ọ̀rọ̀ tá ń lẹ̀mí tá ń ṣẹ̀mí láyé lọ́wọ́lọ́wọ́ báyìí Allah yuhyil arda ba'da mawtiha ọlọ́wọ́ ní ká jẹ́ kó yé wa pé òun ọlọ́wọ́ bá lòun máa ń yẹ ilẹ̀ lẹ́yìn ìgbà tílẹ̀ ti dòkú onu ilẹ̀ tí ẹ pé ní rásù kò tá wà ní díásìsìn téèyàn bá ti nǹkan bọ inú ẹ̀kọ́ náà máa jóná ni tó bá rásù kò gbà tó jò dé téèyàn bá ti nǹkan bọ inú ti bẹ̀rẹ̀ sí padà ọlọ́run lòun máa jẹ́ kílẹ̀ kúngbà kan. òun àtijọ́ kó fíjì ìgbà kan wọ́n náà ti bẹ̀tí wà sínú síbẹ̀ rónú ọ̀rọ̀ ara ìtì ẹ̀ náà. bayyana lakum al-ayati la'allakum ta'qilun. ọlọ́run bá ní bóun ṣe ń ṣàlàyé àwọn àmì ọlọ́run fún wa rèé bóun ṣe ń ṣàlàyé ìṣẹ̀mí ìgbésí ayé wa fún wa rèé. ìfàtàkì fúru billahi wa kuntum amwatan fa ahyaakum. ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ọ̀rọ̀ ńlá rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tó dẹ́ ìmí àti ẹ ọlọ́run bá ní kaifa takfuruna billahi. kaifa takfuruna billahi. ọlọ́run ní kí ló dé tó tó ń ṣàìmoore sọ́lọ́run kí ló ṣe é tó jìnnà tó yìí kí ló dé di pẹ̀tà tó yìí kí ló dé tó yí padà níbi ìwà bàjẹ́ kó padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ kí ló tó ń ṣe àìmọ̀re sọ́lọ́run kí ló tó pọ́lọ́ ọba ẹ̀ tí tó ń fi tó dá kí ló tí ò mọ̀ pọ́lọ́ ló ní àti tó ní. ọlọ́run ní ìwọ́ta ń kan ẹ̀jẹ̀ nǹkan kan. òkú mà ní gbogbo kan àjẹ́ nǹkan kan àbá ti gbàgbé ìgbà tá nǹkan kan ní bọ́lọ̀ ṣe sọ fánà alkùránì pé halitta alali insani ṣíyìnà mina dahar mina dahar lamiya tó ṣe àmàzìkúrọ̀ ọlọ́ kan náà ma fi wà tí ò sí ń táyé fẹ́ pè wá mm-hmm kò sí tó fẹ́ pè wá ń gbà kan gbà tó yára tó doyún lọ́tún pè wá lóyún. ìfọ̀ tẹ́gífóró nàbí láàyè. nígbà tá a kúrò lóyún la tún wá padà wá di ọmọ òkókó. ìnú mìíràn dáre èyí àti ẹ̀ máa ní ìgbà kan nínú ayé bá ṣe rí bàrè. lámìyà ṣe amáfi kú a jẹ́ nǹkan kan gbà kan àti wá ń jẹ́ nǹkan lónìí. lámìyà ṣe amáfi kú kò sí tó fẹ́ wá lánàá tí wá ń rí wa pè ní nǹkan lónìí. kẹ́yìn fọ́tẹ́ wa. Kayfa takfuruna billahi wa kuntum amwatan fa ahyaakum. Ọlọ́run ní kí ló tó wá ṣe tó wá ṣe gírímọ̀ káyìí ńgbà náà gbà tó mọ bó kan. ba Tó bá máa wà tó wà nínú oyún ọṣá àrá ní ìsìn kù ń kan Tó bá rí rẹ̀ nígbà tó wà ní ọṣá àrá àwọn ọmọ kókó rí. Orí ìka wọn, orójì wọn orétí wọn orẹ́sẹ̀ wọn orí bí wọn ṣe rí bèmí àti ẹ̀nà ṣe rí ń gbà kan rè orí ẹnu wọn ṣe ń sú jáde orí bá hàn ṣe rí orí gbogbo oríkèéríkè ara wọn orí bọ́ ṣe ráti wọn forúkún bó orí gbogbo aṣọ ṣe pọ́mọ́ ọlọ́run orí bọ́ ṣe yàgbẹ́ sára bọ́ ṣe bì sára báwọn náà ṣe mọ̀ nígbà kan bẹ́ẹ̀ náà ọlọ́run bá ní kí ló wá ṣe lẹ́yìn gbogbo àwọn eléyìí tó ti rí lẹ́yìn gbogbo eléyìí tó ọlọ́run wá jẹ́ tó ń jẹ́ kó máa lò ṣẹ̀mí láyé kí wọ́n náà wá jẹ́ èèyàn ìwọ́n náà wá jẹ́ tó ń pè ẹ́ lónìí wá ń bọ̀ wá ń kí ẹ káàbọ̀ ó wá jẹ́ àwọn ẹbí wá ń ẹ àwọn ọmọ ń kí ẹ ó wá ilẹ̀kùn ìwọ́n náà wọlé òun jáde òun gun ọkọ̀ oríṣiríṣi ló ń dá òun wọṣọ tó ń wọrẹ nínú mìíràn ó mọ̀ pẹ́ nìkan ló ṣiṣẹ́ bó ṣe ọlọ́run ló ṣe báyìí kí n ṣe nìkankan anábìwá muhammadu kọ́ ló ṣe bó ṣe rí ọlọ́run ni anábìwá ayinsa kọ́ ló ṣe bó ṣe ọlọ́run ni anábìwá musa kọ́ ló ṣe bó ṣe rí ọlọ́run ni ọlọ́run ní kéde tó wá ṣe mi ìdúkọ mọ. ọba tó fi dákúgbò náà ló tún ní kápá àti pa ìní àti ẹ̀jẹ̀ kan. ìkọ̀m sọmọ ilẹ̀ yìí ni gbogbo wa tún padà lọ sí ìṣọ̀dọ̀ ọlọ́run ọba wa. ó fẹ́ o ó kọ̀ o gbogbo yóò kó rí dánwò lórí ilẹ̀ ayé yìí òpin ẹ̀ náà ikú náà ni hmm. òpin ìrìn àjò ẹ̀dá láyé ikú náà ni ó ti kú ló máa gbẹ̀yìn wa ẹ̀dá náà أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير gbọ́rọ̀ tọ́lọ ń bí mi àti ẹsọ nínú alukùránì tó yẹ gbọ́n tó bá fẹ́ ṣòrí rí tó bá ti ń gbà ọ̀rọ̀ ọlọ́run máa ṣẹ́ sí lára ni kó máa wọnú ọkàn rẹ̀ kó máa wọnú oríkèéríkèé ara rẹ̀ torí ẹ̀ tó mára balẹ̀ láyé tó mórí pé tó mú kíyàn hùwà rí kíyàn má ṣìwà hù láyé ọ̀rọ̀ ọlọ́run tó bá ti ṣiṣẹ́ lára ló máa ń sọ̀rọ̀ díbẹ̀ o. ọlọ́run bá níṣẹ́ inú òtẹ́ tí mọ̀ ni. ìpọ́lọ́run ọba lọ́ba tó dá sánmà àtilẹ̀ wọ̀lẹ́m yá ayá bí kọlìkì hínà. kò dẹ̀ kálágara bó ṣe dá gbogbo àwọn nǹkan yìí kò ní lára kò tiẹ̀ fílì ẹ̀ kì í ṣe wàhálà tí yẹn ń ṣe báwa ṣe ń ṣe wàhálà láyé tá a mọ̀ pa a ṣe nǹkan báwa ṣe máa ṣe nǹkan tán tá máa níjẹ̀ lọ rìláàsì ah, ẹ lọ sinmi o wàhálà ipò ẹ pẹ̀lẹ́ kò sẹ́nìkan ọlọ́run kì í rẹ ọlọ́run débi tó fi ń kì pẹ̀lẹ́ kò sẹ́nìkan tí ń kì pẹ̀lẹ́ torí kì ṣọba tó ṣe wàhálà tó rẹ̀ ọlọ́run gbogbo nǹkan ẹ rọrùn fún ọlọ́run púpọ̀. ìkọ́dìrì ṣé kò wá yé ni bọ́ba tó ṣe lè náà ó rọ ọlọ́run láti dẹ́mi padà sókù lára kú tún jíwa dìde. ọkọ̀ wa sọ fún ẹ pé kò sí gbèǹde sáré sọ bẹ́ẹ̀ sílẹ̀ fún ẹ kókò sí pẹ̀lú. bàbá innahu ala kulli shay'in qadir. ìwọ́n tiẹ̀ wá gbà pé gbèǹde wà ṣùgbọ́n èròǹgbà tiẹ̀ ni pé ẹnìkan ló máa darí ọjọ́ ìdájọ́ náà ta lẹ́ni náà lẹ́yìn ọlọ́run ta ló tó darí lẹ́yìn ọlọ́run. lahu mulku samawati wal ah, ardi. àwọn ètò táyé gan-an àwọn àgbàlagbà ní àtàrí àjànàkú wọ́n ní kì í ṣẹrù ọmọdé ọ̀rọ̀ ayé lásán nìyẹn ẹlòmí agbára rẹ̀ ò gbé àti ṣe gọ́vnà state ó kàn láre mọ́ ni ẹlòmí agbára torí pé kódà ṣáàmà local government lásán kárísán ẹlòmí ò gbé torí ẹlòmí agbára rẹ̀ ò gbéyàwó kan ó lọ rawọ́ lé kejì opportunity ló ní láti fẹ́ yọ̀kan tó fẹ́ iná rọ́rá máa mú mi síbẹ̀ lákàyè ò gbé kejì kárísán ẹ̀ ò gbé ò lálàáfíà ò lówó ẹ̀ ò lọ́gbọ́n ẹ̀ ò ní sùúrù ẹ̀ gbogbo tí wọ́n fi ń ṣe ò ní ṣé wọ̀nyí ni wọ́n fi wá kọ̀túrò ní méjì mẹ́ta mẹ́rin ọlọ́run ọba okò pẹ́lọ́run yan kìí ṣe ti gbogbogbò fara balẹ̀ má rọ́ọ̀ṣì sínú tápá ìwòká má lárí mọ́ tó tó máa wọ̀ ẹ́ lọ́rùn eh, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọjọ́ ìgbéra kẹ́yà mọ̀ ẹnì kan sí tó ní kápá ọjọ́ náà ná lọ́hùn. lahu mulku samawati wal ardi yuhyi يحيي ويميت وهو على كل شيء قدير. ọlọ́run ló ní àkóso sánmà tilẹ̀ ìkápá ayé àtọ̀run ọwọ́ òun ọlọ́run bá ló wà. yìí wá yomi. òun ọlọ́run bá lọ́ba tó ń máa ń jẹ́ ká ṣẹ̀mí òun náà ló tún máa ń pa wá. àlà kò lè ṣe nǹkan dé. bá yẹn náà lọ́ba tápà òun ka gbogbo nǹkan látòkè délẹ̀ kókó kankan tápà ọlọ́run bá òun ká kí lápá ọlọ́run tí wọ́n ń sìn ká kí ló lè dá ṣe ah, kí ni tápá ọlọ́run ọba ẹ̀ ká béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run ti ti wá ló bá tápà rẹ̀ ká gbogbo nǹkan. ọba tá a rí yìí òun náà lọ́ba tó ní gbogbo ní tá à ń pè ní yẹ yẹ àpọ́nlé agbára àkóso. lahul izzatu lil uzma ala al ardi kulliha. lórí gbogbo ilé ayé látòkè délẹ̀ kò sẹ́ni kankan tó tún tàṣẹ ibẹ̀ pa àbọ̀ lọ. àṣàrí kò hà tọrọ ra ń kábàkàlì màkàrí bò. Ibùyọ́ ọ̀run ní ibùwọ́ ọ̀run ní ẹnìkan ṣe tó ní àkóso bẹ̀, ó náà lọ́lọ́run ọba. Ọlọ́run fẹ́ ká mọ eléyìí náà ló fi ń ṣàlàyé rẹ̀ fún wa, ká bá lè mọ̀ wípé aláwàṣẹ́ alọ́lẹ̀ ni wá, alóhùn ló ń wá. Gbogbo wa bá ṣe wà ń tà wà nínú ò tó lọ́dọ̀ Ọlọ́run, bí kéjì tá ń káàdì yẹ sí yẹ. Ọlọ́hun lẹ́bí arúsálà rí àhàfàtú sí ìrùsà ṣáàbà ń fásùkọ̀ náà hù ìlà bàládìn الميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور aláfilẹ̀ náà ṣe àkàrí ọ̀rọ̀ fún wa ní o. من كان يريد العزة فلله العزة جميعا. ọ̀rọ̀ mi tún rèé gbogbo wọn tó ń wá wa kú wa káàkiri láyé tó ń wá gbajúmọ̀ tó ń wówó tó ń wó kìkì tó ń wá gbára. tó fa tó fi wá ń tojú oríṣiríṣi nǹkan káàkiri ń tojú bọ̀ káàkiri ó ń ó ń jẹjẹ kú jẹ oríṣiríṣi ẹgbẹ́ ló ṣe oríṣiríṣi awo ti wọ̀ á ní kí ló ń wá pé òun wó kìkì ni torí pé òun wówó ni torí wàhálà ni tẹ́gbẹ́jọ́ tó bá ti lókìkí táyé tún ti mọ̀ ẹ́ fìtínà ẹ̀

Ìwọ fẹ́ wá òfẹ́ lókìkí láyé tó wà lọ ń ṣògùn òkìkí. Mọ̀nkánà yóò rí òfẹ́ níyì láyé. Ìzàtà fàlélàhì lè ìzàtò jẹ̀mí àá. Ó tún lọ ń ṣe ògùn iyì. Ọtún tó tún máa ń ṣe á ní káyé lè máa yọ ní kọ́ máa gba tẹ́ni. Káyé lè máa gba tiẹ̀. Àṣegbá yìí. Ó tún lẹ́bùn torí ẹ̀. Ó tún lóríṣiríṣi inna lillahi wa inna ilaihi raji'un. kó mọ̀ ẹ́ kó rí ẹlẹ́ni tiẹ̀ ó bá ti rí ẹ tó ti yọ̀ǹda rẹ fọ́lọ́n pítọ̀ ọlọ́run èmi rèé ni mò ń ṣe o àgbógbá tó kù láyé kékeré lọ̀rọ̀ tiwọn. náà lọ ń ṣoògùn fẹ́ràn sọ́kọ ìwà ẹni kò ọkọ ẹ̀ wá wò bóyá máa fẹ́ràn ní fẹ́ràn ẹ̀ wò bóyá ìwà ni ìwàlẹ́wà yorùbá náà sọ tí ẹ bá ti dá ìwọ fi tó kú lẹ̀ kódà kó má rẹwà tó bó ṣe yẹ ìwà ìyẹn àdè máa dá lọ́rùn òun á máa fẹ́ràn ẹ̀ àwọn ẹbí ẹ̀ náà máa fẹ́ràn ọkọ wá gba ìládùúgbò wá gba ìní gbogbo bí ṣùgbọ́n kọ ẹnìkan ló mórí lọ́wọ́ àkọ́kọ́ fún àwọn bẹ́ẹ̀ kó tó wọlé kó tó jáde wàá ṣàmà dá lọ́rùn ni àwọn èèyàn wá wò pó dàpọ̀ fún nìkan jẹ ó wá dìgbẹ̀wìdá ó sọ́kọ́ dìgbẹ̀wìdá ní inú ẹ wá ń dùpò ti rí mú rárá gbogbo ènìyàn máa ń lẹ́yìn ọlọ́run man kana yuridu al-'izza. yuridu al-'izzata falillahi al-'izzatu jami'an. gbogbo nǹkan tọ̀dọ̀ ọlọ́run nìkan ṣe ló máa ń lẹ́yìn dáadáa gbogbo tó bá ti yàtọ̀ sí kì í lẹ́yìn rẹ̀. ilayhi yas'adu al-kalimu الطيب والعمل الصالح يرفعه الله لا كان من كان يريد العزة فلله العزة جميعا لله العزة جميعا الله لا gbogbo tó bá ń wáyé láyé tó ń fẹ́ rí àpọ́nlé tó ń fẹ́ rí ọlá tó ń fẹ́ rí ọlá tó fẹ́ di ẹni gíga tó fẹ́ di ẹni ẹ̀jẹ́ walillahi al-izzatu jami'an tó fẹ́ di ẹni ọ̀wọ̀ láyé ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run kó wá sí o kò tí ò fẹ́ máa wulẹ̀ máa rọra kò tí ò fẹ́ oníkálukú ààrẹ gbogbo àná la yìí la ọlọ́ni tó bá wá ń fẹ́ iyì táyé tí ò ní dìtọ̀run lọ́wọ́ walillahil izzatu ọlọ́lọ́dọ̀ ọlọ́ọ̀bá ló ọ̀rọ̀ pé gbajúmọ̀ ni wọ́n fi ń dẹni abí ọmọ fọ́lọ̀ náà tó máa ń so yìí ẹni tọ́lọ̀ ń bá so yìí àwọn míì náà oríṣiríṣi ẹgbẹ́ láyé wọ́n lọ jẹ́ oríṣiríṣi àwọn èèyàn kan láyé wọ́n fẹ́ fi gbayì الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا àwọn tá a sọ̀rọ̀ ẹ fún ẹ sọ̀rọ̀ wọn fún ẹ ní ìsìn náà lọ́lọ́ ń tàṣírí wọn nínú alukùránì yìí. الذين يتخذون الكافرين أولياء. ọlọ́wọ́ ní ẹ̀yin mùsùlùmí kan àwọn mùsùlùmí kan náà ṣe rú ẹ̀ lánàá tẹ́ náà ṣe lónìí tẹ́ yẹ bá dáadáa bọ́ bẹ́ o. ọlọ́run ní àwọn tí wọ́n lọ mú àwọn ọ̀tá òun ọlọ́run ní ọ̀rẹ́ láàyò wọn lálàbáṣepọ̀ wọn ọlọ́múlẹ̀ pẹ̀lú wọn. bẹ̀rẹ̀ ọmọ ya mùsùlùmí ọlọ́run kí ni wọ́n ń wá tí wọ́n fi lọ ṣe léyìí. àyàbí tẹ̀gùn náà ń dáhùn ọlọ́wọ́ ní ṣé yìí lẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn sápọ́lé lẹ́ ń fẹ́ ṣé pòkan lẹ́ ń fẹ́ lọ́dọ̀ ọ̀tẹ́ torí bá bí àwọn ọ̀tá ọlọ́wọ́ bábá yìí. ìfàyínà lè rìn zàtà ní gbogbo tá à ń pè níyì gbogbo ń pè tí wọ́n tún lérí pé táwọn bá ti padà sí Madina lẹ́yìn ìrọ̀já àwọn alàlù Madina. lẹ́yìn ọkùnrin jẹ́nà àzúmin àzálà wàlíláhi lẹ́ẹ̀ẹ́sẹ̀tù wàlírọ̀súlẹ̀hì wàlílmùmìnínà wàlákìnnàlmùnà fìkìnnà láyà àlámọ́. àwọn mùnáfìkì tàná ó ń dúkokò máa nábì àtàwọn sọ̀hábà. àkúlù. sọ̀rọ̀ lọ́wọ́ àlùsàn ọ̀rọ̀ dà lánàá. wọ́n wá ń sọ lẹ́nu ọlọ́run jọ́nà. jọ́nà ilal Madina. a ní sábà ti paradé ìlú ń ta máa ṣe báyìí nìsí. ìkúrì jọ́nà al-a'azzu minha al-adhall. wọ́n ní ṣe rí àwa tá a jẹ́ abiyì a máa yọra sọ́tọ̀ a ní máa bá àwọn pàrùpàrù yẹn ṣáwọn sábà ni wọ́n rò wípé àwọn ń pè ní ẹni tí ò ń ṣàbíyì o. ìkúrì jọ́nà al-a'azzu minha al-adhall. àwọn sábà náà rí ní ìrìn bí ìgbà táwọn kì jọ́nà tó fi àwọn mùnáfìkì o. la yukhrijanna al min hali azal. ṣebí ẹ̀rọ kẹrò tó àlẹ́ mi náà lónìí eré tó fi ń pa ọ̀sán àbá ní dẹ̀dẹ̀ wẹ̀rẹ̀ ó rè pọ̀ ọgọ̀ tó rán gbà fọlọ́ àtòjíṣẹ́. la yukhrijanna al-a'azzu min hali azal. ìwọ kọ́ ló máa kọ́kọ́ wíwí kú yìí ìwọ náà náà bàbá ńlá rẹ̀ kan tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ lánàá wọn ló ń fi ń fi sí tó fi ń fi pátíwá ṣe tó ń sọ gbogbo ẹ̀ tí ò jọra wọn táwọn èèyàn ń gbọ́rọ̀ lẹ́nu tí ẹgbẹ́ ni tí kìí ṣe mùsùlùmí gọ́mọ̀ pa ọ̀rọ̀ yóò wọlé. ìwọ̀n náà ló bọ́ sí fásiwá kọ́ máa kí irun àzúbà gbà tí wọ́n bá tó jí kọ́ sùn bó ṣe wọ́n falafala. ìwọ̀n kan yìí náà ni ìwọ̀n kan náà yìí náà ní orí ìforíkanlẹ̀ ó yẹn tí gbogbo Hmm. òun náà ni ẹ̀kọ́ ta kọ́ lára ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tá a bá ti bá rùkú tí màmú bá ti dé láti rùkú báyìí rọ́kà yẹn ti bọ́ àbìgbà tí wọ́n gbé fatiwa tuntun dé. Gbogbo tó fà náà ni pé irú ìsọkúsọ táwọn ẹni tàná sọ sáwọn ẹni eré tàná. Tí wọ́n ẹni tó wá ti ń sọ ẹ̀ náà lónìí, ìyá ara rẹ̀ á jábọ́ kúrò lẹ́sẹ̀kẹsẹ̀. Ah, ó ń sọ lẹ́nu wọ́n kúrò láàárín àwọn pàrùpárù. Alilahi le ní. Ọlọ́run ni fi wọ́n lẹ̀ kò yé wọn ní pọ́lọ̀ ńlọba tó níyì lọ́dọ̀ kò yé wọn ní pòṣìṣẹ́ rẹ̀ ló níyì kò yé wọn bá àlùbàbò òdodo ni wọ́n ní àwọn ẹ̀dá láwùjọ. ọlọ́run ìrà ànábì má jẹ́ kọ́rọ̀ wọn báyìí nínú jẹ́ ọ̀rọ̀ mi tún rèé iná àlùkùránì ni o. ìwọ náà tó já mùsùlùmí tó ń ṣe ìsìláàmù lónìí yahzunka qawluhum. táwọn èèyàn kan wá ń downgrade ẹ̀ tó ń fojú wù ẹ̀ ń wò kúwò tó ń soríṣiríṣi ọ̀rọ̀ sí ẹ. yahzunka qawluhum. tí wọ́n ń wù ẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ò relevant. la yahzunka qawluhum. ìyá ọlọ́run náà alábì má jẹ́ kọ́rọ̀ ọba ẹ̀ nínú jẹ́ ìwà àfọ àyìn náà má jẹ́ kọ́rọ̀ ọba ẹ̀ nínú jẹ́. ìrẹ́ bróda yìí má jẹ́ kọ́rọ̀ ọba ẹ̀ nínú jẹ́ ọ̀rẹ́ sísá ẹ̀ má jẹ́ kọ́rọ̀ ara bí ibà ẹ̀ nínú jẹ́. kí ló dé tọ́lọ́ fi ní ká fọkàn balẹ̀. innal izzata lillahi jami'a. ó pa àwọn àjẹkújẹ tí wọ́n ń jẹ káàkiri ló ń jọ wọ́n lójú gbogbo owó tí wọ́n ń gbà káàkiri lọ́dọ̀ àwọn yẹn ló ń lójú gbogbo àwọn jòkújòkújòkújòkújòkú àwọn ní bídíà yìí tí wọ́n kóra wọn káàkiri ríyẹríyẹríyẹ yìí kí ni kún wọn lójú púpọ̀ ṣe hàn lówà sí. a máa fojú àwọn tá a bá wọn jẹjẹ kújẹ tá a bá wọn jẹ fìdáwò tá a bá wọn jẹ kí a máa ríra bí ìbàjẹ́ pàwọ̀ àwọn ọmọ bó ṣe ní ìrẹ̀ ànábì jẹ̀míà. dájúdájú tá à ń pè ní yìí tá à ń pè lẹ́yẹ tá ń pè lápọ́nlé ọlọ́run ní. ni huwa sami'ul alim. ọlọ́run wá jẹ́ àwọn ipò ọlọ́run ọba lọ́ba tó ń gbọ́ tó ń dẹ̀ mọ gbogbo tó o. bákan náà àyà tá à ń ilé ike يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه ọlọ́run ni gbogbo ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ dá ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tó ṣẹwà ọ̀rọ̀ tó ṣàǹfààní. èyí يسعد الكلم الطيب. gbogbo àwọn àfikàrù wa tá à ń ṣe gbogbo àwọn oríṣiríṣi tẹ̀síláàtì tá à ń ṣe gbogbo ẹ̀ ń dọ́dọ̀ wọn ọlọ́run ọba gbogbo ẹ̀ ń dọ́dọ̀ wọn ọlọ́run àṣepamọ́ ni kì í ṣàṣedànù. والعمل الصالح يرفعه. Bákan náà àwọn iṣẹ́ rí wa tá ń ṣe gbogbo dáadáa tí wọ́n náà ṣe máa ṣe lọ máa ṣe o. Ìrìnmọ́lù fọ́sẹ̀yọ́rọ̀ lọ́hù, àmọ́ ìlàkùnbọ̀rọ̀ sóòlù kóníkàlùkú máa ṣe. Wal amalu salihu yarfa'uhu. Allah bá ní gbogbo ẹ̀ náà ló ń gúnkè wá sọ́dọ̀ wọn ọlọ́run. Alladhina yamkuruna sayyi'ati lahum 'adhabun shadidun wa makru ula'ika huwa wá jẹ́ ká mọ̀ wípé nígbà míì. Walladhina yamkuruna sayyi'ati. Àwọn ẹlòmíì a máa hùwà bàjẹ́, a máa wá dàbí ìgbà tí ẹ ah, àwọn tó ń wà bàjẹ́ dẹ̀ mẹ́kẹ̀ e. ọ̀dẹ̀ ráyé wá báyìí rárá o. ọlọ́ni tẹ̀ ráwọn tí wọ́n hùwà bàjẹ́ tí wọ́n ń ṣeun tí ò tọ́ ẹ má wọ́n ní gbogbo wọn ti jẹ lọ o. sísà wọ́n ò fara da ó dúró tọkọ. alladhina ṣe ránu tó fún ẹ náà ló ń jẹ kò tẹ ẹ lọ́rùn ṣùgbọ́n ṣàgbà fọlọ́. lahum azabun shadid. ti ẹ pé òun dọ̀rọ̀ ti ẹ̀bí ọgbọ́n ń tọ́kọ́ wá fílẹ̀ àgbà átúnkì pé thank you ó ṣe adé orí mi ó dẹ̀ ń dábí ọgbọ́n táwọn ṣe ṣìná ó ń lọ́wọ́ àdè ó tún fẹ̀yìn lẹ̀ fáwọn èèyàn kan. àhọ́mọ́ àdáàbọ̀ ìrìnṣẹ́ dí. ìwọ máa wo tẹ́lẹ̀ yẹn máa wọ aago aláàgó ṣiṣẹ́ o. àmọ́ kíró ńlá ìka ó àyàbò. ìwọ náà tí wọn náà ajá kan ni gbà fọlọ́ lórí ìyàwó tí wọn náà ní bó ṣe ń dẹ̀ torí pé ògbà tó ń sin lọ́hùn láyé tó múra sẹ́sì. àbìdí iná ilé mú kún lè sí iná ìjàzá o. gbogbo àná ni wọ́n nẹ̀sán tí wọ́n tí wọ́n máa gba iná àti ẹlẹ́sàn àṣetànù kọ́. àlìláàgì ìwàjà náà tó ń wà àtọ̀. kọ́dà lèmi ń wò wá bí a ṣe ń gbà rẹ̀ bí ìgbà tá a fi fi panú à á ṣe jọ àwọn àti ẹjọ́ gbéra sí àmọ́. ìwà àgbà kó ti jẹ gbogbo ẹ̀san láyé àwa sì ní ta fẹ́ dé bá lọ́dọ̀ ọlọ́run jọ náà kọ́lọ́nkún wọn náà gbọ́ràn kó yí padà kó múra sí dáadáa à ń pàdé lọ́la pẹ̀lú ògo ọlọ́ assalamu alaikum warahmatullah